أعوذ بالله من الشيطان الرجيم وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pẹ́ni fọ́lọ́ọ̀bá tó síwá ní mùsùlùmí àtọrọ àlékún ìkírà ti gẹ̀rẹ̀ fún ànábì sallallahu ẹn tọ́nà ọba láti bá máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti ọ̀rẹ́ àti ọ̀sọ̀ hábà rẹ̀ kí a wà náà pẹ̀lú àwọn tó ọkẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọ́ ìgbé alìkíyàmà téèyàn ò lè pò ń lówó kan lọ láti fi rárá àwọn ibi ìyá ọlọ́run abó ń lágbára kan abó ń nípò kan àfikẹ́yìn ọ̀pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkà tó ń bí wa nifaq àtẹ̀mí àtẹ̀yìn májì ayé àmànàfíkì pàdé ọlọ́run bá sọ wá ń bi wàhálà àtàdẹ́wò tí ó bá wa tó fi jẹ́ pé ń tá máa sọ yóò máa takùn ń tá máa sí àbí ń tá máa sí náà yóò máa takùn ń tá máa sọ wọ́lájọ́ kan oṣù rẹ̀ á jẹ́ àmọ̀ ọ̀gá orí ló sé májì èmi àtẹ̀yìn májì agbábẹ̀ lórí búwájú ọlọ́run bá bá subhanahu إلا بالليل al-'aliyyil 'azim ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n fáǹfà ní ẹtọ́jọ́ wípé wọn ọmọ tá ń bá bọ̀ tẹ́lẹ̀ tàbí ẹni tí ọjẹ́ fi ájẹ́ àmú rẹ̀ sí ibi ìgbà owó oṣù lọ́dọ̀ ìjọba lórí iṣẹ́ wo lórí iṣẹ́ ìmọ̀ fúnmúfínlẹ̀ káàkiri

tọ́jẹ́ wípé oríṣiríṣi ọkọ̀ ó ní àwọn èèyàn fún láwùjọ lénìí tó sì jẹ́ wípé ń takò tọ́lọ̀ ń fira nẹ́bí sallallahu alaihi wasallam sí wa tọ́jẹ́ wípé ọ̀dà míì ó ní wọ́n ń kùn bẹ́ẹ̀ sì ni lórí máa pariwo jihadiki àwọn ọ̀ràn tó ju ọ̀ràn lọ ó là ń rí abẹ́rẹ̀ oní Jesus àmì ti jáde abẹ́rẹ̀ àìmọye nǹkan àìmọye nǹkan àìmọye nǹkan ńlọ́jáde ṣùgbọ́n kẹ́lìmà jihadi a ti sọ láti pìlẹ̀ wípé kí ni agbàlérò pẹ̀lú ẹ̀nú èdè lárúbáwá ṣùgbọ́n ọ̀rọ̀ yìí fẹ́n tó bá rí pé bí adé lónìí kò rọ lọ́rùn láti sómi ìdí tí ń bọ̀ bójẹ̀ pé tọ́pìkì tọ́pìkì Ni là mú kọ́ gbà lọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ni níjẹ̀ ẹ̀dógún a fi si bi síbi mas'ala kan tó pàtàkì pípọ̀ nígbàtí a ń bá ọ̀rọ̀ bọ̀ níjọ́ náà lọ́hùn a sọ̀rọ̀ débi ọ̀rọ̀ aláàjì Faisal tọ́jú ọmọ Jamaica ọ̀rọ̀ ta ni o aláàjì Faisal a sì jò yíwa pé aláàjì Faisal yìí kò ní mẹ́sìn débi kọjẹ́ mufti o débi kó ṣe o kọjẹ́ mufti a sì jò yíwa wípé drop out jami'a islamiyya ní Medina o ni àfá ṣùgbọ́n gbà tí iná ààbọ̀ ọmọ yìí ń jó gẹ́rẹ́gẹ́rẹ́ bí ọdún bí mẹ́wàá sẹ́yìn a rí ìkìbálù àwọn ọ̀dọ́ sí tó sì jẹ́ wípé ìsìnà pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àfáà máa ń sọ jáde lẹ́nu kí ló wá sún wa débi àlámẹ́rì onígbólóǹtọ́ ti ẹnu aláàjì Faisal jáde wípé bàbá Albani ọ̀wọ́ náà kọ́dá inú náà lọ́wọ́ báyìí bàbá búnú bá sí ọ̀wọ́ náà bàbá Uthemini ọ̀wọ́ náà kí láadé ó ní nítorí wípé wọ́n àláwọ̀ àwọn kèfèrí láti wọ ilẹ̀ ìsìláàmù nígbà wà láìrọ́ kìí ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa àwa àti fẹ́ sọ̀lọ̀ àjọ máa gbárùkù kànkẹ́nà belé pàṣọ wípé ilẹ̀ rẹ̀ ti wọ ilẹ̀ wa táà fi wá látinú ilé ọ̀tọ̀ọ̀tọ̀ táà fi gbé sírú lásìkò ìkó náà ní ìsìláàmù bó ṣe jẹ́ pé àjọyọ̀ kàìnkàìn àtọ́sẹ̀ tí ni àfọ́ wọ́n máa fi kàìnkàìn àtọ́sẹ̀ tọ́dọ́ tí wọ́n máa fi fọ́ àwa tá a jẹ́ wúmà náà a máa fi àgbọ̀yé táwa náà ń gbọ́ pẹ̀lú làákàyè dáadáa tí Allah subhanahu wa ta'ala fún wa àwa náà máa fi kún a máa fi fọ́ só ti ẹ̀tọ́ ní ìsìláàmù káfẹ́ jagun kọ́ wá jẹ́ pọ́mọ ogun wo pé kèfèrí fi kúnra wa ọwọ́ apin méjì tó bá jẹ́ kèfèrí la fẹ́ fi bájà kí lójú tó mú wa kápẹ́ mùsùlùmí ọmọ yàrá tẹ́fẹ́ fi bájà gẹ́gẹ́ bí wàhálà ìrọ́kì ń gbà náà kí ló mú wa bákan náà ìgbésẹ̀ Saddam Hussein sọ yọkù ònú ẹ̀sìn àbí kílẹ̀ ìta àríta gbọ̀n bí ọ̀yọ́kù ẹ̀sìn tó bá yọ́kùn nù ẹ̀sìn kí lè rí tàà wí awárí wípé àti sáré jù a lè jẹ́ kí n tẹ́ni ìsọ kọ́kawàlá débi káfò mọ́sálàkàtọ́wà mọ̀hímà tààbà alájá rẹ̀ èyí ò ní àrígbọ́yòyè jẹmọ́ ẹ̀dàkọ̀ kọ́dà kọ́ mọ́ sí náà kí wá ni tọ́píìkì yẹn tó yẹ pé tá a bá ti fò ó àlégbọ́tì padà òun náà ni mada tẹkúnù nusratu li muslimina li ikhwanihim li muslimina ghayra wajiba ìdá àtàjà alayhim li kuffar nígbò ní kí mùsùlùmí tí wọ́n pọ̀ ń bì kan orílẹ̀-èdè ní ẹni o fílẹ̀jì ní ẹni o ikọ̀ ní ẹni o tí wọ́n wá gbọ́ pé yà ń jẹ ọmọ ìyá àwọn tó jẹ́ mùsùlùmí ta ni wọ́n ń fìyà jẹ wọ́n kèfèrí ní fìyà jẹ wọ́n ṣùgbọ́n kí wọ́n lọ ràn wọ́n lọ a wà ní kọ̀ọ̀kan yìí tí ọ̀kan wọn tá a wíhun tí wọ́n sì ní jẹ́ tí wọ́n ní jẹ́ lẹ́sẹ̀ tí wọ́n sì gẹ̀ ní tọ́nà tó yọnu sí. kí n tó sọ kí n tó sọ. mata àbíká ìsìlárọ́wá kò lè yá bóyá bá sí méjèèjì bọ̀rọ̀ àwọn olójọ́ máa dàrú síkíní mata tẹkùnù nusratu lil muslimina lil ikhwani muslimina ghayra wajibatin idha i'tada alayhim al kuffar i'tada alayhim al kuffar àwọn kèfèrí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn musulmi ọ̀wà gbọ́dọ̀ ṣé mọ̀ pé a fẹ́ fi kèfèrí kúnra wa òun ni mọ́sálà tá ń bọ̀ ṣùgbọ́n ọmọ ìyá gan wọn ní mọ̀dásẹ́lẹ̀ yìí tá a bá wá tí ìgbọ́tọ̀ ọmọ ìyá yé bóòlù ó sì wá wà lọ́rùn kágbọ́ ti ta o kágbọ́ ti kèfèrí yé káfi lè mọ̀ wípé kọ́ìdà kan bẹ tá a gbọ́dọ̀ fi síbi tó jìnnà kí ni kọ́ìdà náà ọlọ́run bí a pèsè ẹlẹ́ nílì àlìjẹ náà ni àníyàn yìí gbogbo tí ń fojú irí tẹ́ ìwò ẹ mọ̀ bí mi o ṣé bá ti láàrin padà jẹmọ́ sáàpadà ákànwà máa rawọ́ra sẹ̀sí pé sàánú wa tí a jẹ́jẹ́ bí má ní ìse mẹ́yìn náà o sì fi mánéjì ọwà jẹ náà gbogbo ń tọ́ba ti sàsọtẹ́lẹ̀ rẹ̀ àgbọ́dọ̀ jìnà sí àgbọ́dọ̀ àgbọ́dọ̀ àgbọ́dọ̀ fọwọ́ pa mọ́sí rẹ̀ yẹn lójú kọ́dà bí ìgbàrata tàbí ó sì lè wá lè rí báyìí tí a bó sì rí kó tó àkọ́kọ́ lihadil mas'ala halat mas'ala ti bẹ́ wájú wa yìí ó ní àwọn halat tọ́pọ̀ ìwàsí ìwàsí àkọ́kọ́ òní ajizu idha kana li muslimuna ajizina النصرة إخوانهم المسلمين إذا تركوا نصرتهم لا يأثمون gbogbo ìgbàkígbà táà mùsùlùmí tí a bá ti jẹ́ nítọ́lẹ̀ tí lílẹ̀ wọn yìí kò jẹ́ kí wọ́n lágbára débi pé àwọn òtù sọ pé à ń fẹ́ kú mùsùlùmí tí yà ń jẹ tọ́jọ́ máa yá àwọn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala in tọ́ran wọn lásìkò onídùáwù fáwọn tí òun àdánwò tó fi kàwá lásìkò onídùáwù èyí tó fi kàwọn tí òun nìyà ti ń jẹun lọ kílẹ̀ rí a nídi kí ẹnìkan ọpọ̀ nǹkan fún wa mọ́ fún agbẹ mọ́ fún aró mọ́ sí dẹ̀wà pọ̀sọ̀kọ̀sọ̀ sá mẹ́rin ajiz ajiz lápẹẹrẹ ẹmọ́tẹ̀ tí ń sàpẹẹrẹ kan gbà nípa lẹ́rì mílẹ̀ tàbí wàsúnnà anábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó fi àláhàn lójúra wípé àwọn wọ Makkah nígbàwo láyé bí ọdún bí mẹ́fà sí méje tí wọ́n ti wà Mẹ́dínà ni o dàbí ọdún mẹ́fà tẹ́tí wà mẹ́ tí wò lè fojú kan ìbíyanbíyan sí ìlọ́fà tó fi jẹ́ wípé ládá tó lọ mọ́ fi síbi ìjírọ́ ìmọ̀ pa ogun ẹ̀sìn rẹ̀ ni ẹn tó bá jẹ́ pé ń gbẹ́sìn rẹ̀ sá yóò dòrò sí padà ní bí gbàǹsẹ̀ tó yàn bí ni ọlọ́mọdé àrádẹ̀wò kọ́ wá jẹ́ pé ibi tó kù sí ní ìsìn oníká máa ń sùn ní rùgádà ẹsẹ̀ lásìrì lọ in tó ń kálukú sì lè mú lọ òun lásọ tí ń bẹ lọ́rùn rẹ̀ ẹni tó ti á nílẹ̀ bíi mẹ́wàá nílẹ̀ bíi 50 ọkọ̀ bíi méje kó asásùn kọ́ wá di ẹni tí ọmọ sọ wípé ẹ̀sìgé nǹkan díẹ̀ níbi pẹ̀lápọ̀ ọwọ́ yín jẹ́mọ́ yìí wọ́n wá nítorí ìta ni bìdí nìyí lẹ́yìn tí fi ń gbé ẹ̀sìn rẹ̀ sá lọ fún fìtínà fine anabi sallallahu alaihi wasallam ti lójú ọdún mẹ́fà yìí ó ọwọ́ alálà Allah subhanahu wa ta'ala mo ṣe àwọn ọmọ Madina mo mọ ọmọ ká padà ìwọ àtàn sọ̀hábà anabi kéde alatimọ̀láre gbogbo ọdún bó wà dáadáa ká mọ múra náà ni kí a fẹ́ àlọ́sí múrọ́ sáájá o anabi ni àjábò àlọ́sí lọ káwàá gé àwọn ọ̀rọ̀ ìṣìgbọ́kún wọn bọ̀ wọ́n rìn sáàsà pé ẹ̀sọ̀fà nàbì kò rí wọn mọ́ká o anábì ni ọ̀wá bá ń sọ fún ọ̀padà wípé ìwọ̀ ríà bóòlù sí ríà oríà nínú ìrọ́mù kí là ń pè ní aṣọ ìrọ́mù kí n bọ́rún tí ń bẹ lọ́rùn mi ilẹ̀ kí n wá padà sí tí wọ́n èsì mi ọrùn kan mẹ́bì wọ́n pa kájá àkẹ́tí mẹ́ lókè wọn ò sì wọ pátá sẹ́ńtọ́ wájà náà láti máa sọ fún àwọn onítọ́wáìlì máa lọ làjà ìyàwó rẹ̀ ń di ṣe ìmú ìfọwọ́ ti fún yọ́ rẹ̀ dì kọ́dà kéyìn ọ̀fọ́sẹ̀ ẹbẹ́ ni wọ́n já ó ní. ọwọ́ ló ń gbójú lọ́wọ́ ọ̀hún gbójú lọ́wọ́ ìsàlẹ̀ ńkọ́ tó ń ti bẹ́ẹ̀ kúrò iṣẹ́ láwọn ọ̀gbà tájọ́ ń dà lọ́wọ́ àbí tájà wọ́n máa pé bẹ́ẹ̀ bá ti ẹ̀wà alẹ́ ń dà lọ́wọ́ sí ẹ̀mọ̀ pé Muhammad ti fi hàn ipò ti borí yínú ó sì wọlé wá báyìí ó sì à ń se tó wù nínú maka lẹ́yìn lórí wọ́n sáfà ọ̀rọ̀ yìí lọ wọ́n fà bọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n wá rìn ẹ̀nìkan wá wọ́n ti ráwọn èèyàn wá náà tí wọ́n orí sọ tí wọ́n orí sọ tí wọ́n orí sọ tí ń bọ̀ anábì ha hàdá mẹ́ǹkọ́ mẹ́ǹkánu yàtà aláhùnà ẹgbẹ́ dà sọ́rọ̀ tí ń bẹ láàrin àtẹ̀ntì ẹran bọ̀ ti ń bọ̀ yìí nítorí pé àwọn fámílì àwọn eléyìí gbogbo tí wọ́n ti ń pè lẹ́sìn wọ́n èé fọwọ́ padà rẹ̀ lójú wà lé àwọn ìrànà bẹ́ẹ̀ sì tún bẹnu anáìdìsí pé tẹ́ ẹ bá fẹ́ gbá ẹbí àwọn eléyìí àrú àárín tẹ́ ẹ bá fẹ́ gbá wọn ẹ̀sìn ni ẹ sáti ìwájú ẹ̀ gbá bí abadikiri káwọn sẹlẹ̀ gbogbo ẹni tá a fẹ́ pa fọ́lọ́ ẹ tìwájú ẹ tìwájú sí ẹ̀rí bóun ṣe rí àwọn ẹran tí ẹ ti sàmì sí ọlọ́run àfẹ́ fúlẹ̀ nìkan ah ó ní ìnìbí àbí nìkan ó bá sì padà tó tọ́ wọ́n kọ̀ fàálò náà wọ́n ló pò lónìí wọ́n wá rán Suhailu wa ibùnà amúrù nígbẹ̀yìngbẹ̀yìn bó ṣe yọ lọ́ọ̀kan annabi ní sallallahu alaihi wasallam hmm, innal qawma aradu sulh àwọn èèyàn yìí wọ́n ti fi ààyè gba àlàáfíà wọ́n sì ti fẹ́ kí láàrin wa sallallahu alaihi wasallam wọ́n sọ bẹ́ẹ̀ bí sọ̀rọ̀ ṣe dé o ní mọ́ndà àtúrù ya Muhammad mẹ́ka kí lọ bẹ́ẹ̀ sí mẹ́ka àbí sára ìgbò wá sí o ní àkọ́kọ́ kùrẹ́ṣì lọ́rọ̀ mi wá pẹ́ wọ mẹ́ka lọ́dún yìí ẹ̀kọ́kọ́ tú dánù náà wọ́n sọ́ọ́bà gbójú ara mojú wọn pán àwọn ibi sọ́rọ̀ sálàmì ní èsì sọ́rọ̀ ẹ̀hẹ̀ kí ló tó wá kùlẹ̀ yìí àwọn àdéhùn kan ṣùgbọ́n àwọn àdé ìká tó ṣe ẹjẹ́ akọ àkọọ́lẹ̀ rẹ̀ lẹ́ afisani kò sí wàhálà ọba ànábì ní sallallahu alaihi wasallam ẹ̀kọ́ wọ́n bá kọ bismillahi arrahmani arrahim suwailu ní wọ́n ma bismillahi àrọ̀mánì ọ̀hún mẹ́tí jẹ́bẹ̀ ó sì mẹ́tí jẹ́bẹ̀ ọlọ́ni wá ìdá kílá mùsùlùmí lè rọ̀mán kọlu wà mọ̀ rọ̀mán àdásùnà mẹ́ta àbúrò sí ọ̀hún mẹ́tí jẹ́bẹ̀ báwọn bísmíkà lọ́hún mẹ́ta àmà ní ọkọ́ àdúsásánà ìkòkòrò ẹ pa àrọ̀mán rẹ̀ sí ànábì pọ̀pọ̀ lọ́rẹ̀ ni àbọ̀m̀bẹ̀ lọ parí ọwà ni èyí tẹ́ tó kọwàá ní ìsìn wípé adama sọ́lá aléyìn muhammadu rasulullah táà bá wà gbà pé ànábì ọlọ́ni ọ máa kọtàlì náà kí la fẹ́ mọ́ bọ́ ọjà sí máa rò fún sórí prọfẹ́tì ẹ̀hádánù alì ní ìlẹ́sẹ̀ àníṣọ́sà ń sọ fún wípé parẹ́ olóhùn lè parẹ́ nínú riwaya rẹ̀ Imam Bukhari annabi sallallahu alaihi wasallam ọwà parẹ́ gbólóhùn ọparẹ́ òun ká fi sínú brákẹ́tì sí bí kọ̀ máa kọ̀kọ̀ máa ká ó sì wá bọ̀ gangan bẹ̀ salawatullahi wa salamu alayhi ẹ̀fìyàn lẹ́fà àwọn àfáà tó lè kíw àníṣọ́sà sallam sọ́pàá rẹ̀ rẹ̀ pọ̀wọ̀n èso jìsẹ́ mẹ́ni ó ní Muhammadu ibn Abdullahi bẹ wọ́n kọ́ bẹ nígbàkọ́ wà ní àkọ́kọ́ àkọ́kọ́ ẹ̀ wọ́n mẹ́kà lọ́dún yìí ojú ọmọ sùgbì change ẹlẹ́ẹ̀kẹ́jì man ja'aka minna مسلما رغبة في دينك ترده إلينا gbogbo ẹnikẹni tó bá ti wá bọ̀ láti Mẹ́kà tó lóun wá gbà Islam lọ́dọ̀ rẹ̀ kò ń sáwá bọ́ ọ ma dá padà sọ́dọ̀ tí a gbogbo wọn tó ti wà pẹ̀lú rẹ̀ èyí tó bá padà jẹ́ pé ọkàn lè ń fà tó lóun sí Islam mọ̀ wà bá ní fílẹ̀ ẹ̀rọ̀sàn ẹ̀kọ́ láìgìlálà láìgìlálà ẹnìkan nù ò ní rí ẹnìkejì jẹ ẹnìkan ò ní sáwẹ̀sẹ̀ ẹnìkejì ọkọ̀ bákanáà láàrin àwọn àti ẹfọ́dún mẹ́wàá ẹnìkan kò ní gbédà sókè síra wọn àdìbára wájà tọ́wọ́ wá dọ̀rọ̀ ti ń bọ̀ ẹ̀wà àwọn mọ́kàí a sì fún yíjọ́ mẹ́ta péré tẹ́ẹ̀bọ́ wá fẹ́ wọ̀ ẹ̀ẹ́wọ̀ bìsìlá ìrọ́kì ẹni tí ń sẹ́rìn àjò tí è ṣe pé ń lọ jagun in tọ́kẹ̀lé mú láti dìfẹ́ǹdì ara rẹ̀ bóyá ó rẹjò ní kankan in ló lè wà lára yín kì í ṣe pé ẹ̀mọ́ pàlọ́ ẹ̀mú ọ̀kọ̀lọ́ ẹ̀mú ọ̀fàlọ́ abadan wọ́n kìíní tọ́jẹ́ wípé 99% àwọn ló fi fọ́ ibi a ti ń so ilé ìlọ fàídà ohun ìrọ́jùlé yíkọ́láwó àbújẹ́ndẹ̀ ní a bá rí ẹnìkan ń pè ní àbújẹ́ndẹ̀ yẹrùsúfù fi kùyú dìhìn rọ́sùfù lọ́dọ̀ lárúbáwá ó ní ìrìntì ń jáde lẹ́sẹ̀ tí a ti so sẹ́kẹsẹkẹ ní wọ́bọ̀ lọ́bá lẹ́rẹ̀ sáàrin mùsùlùmí ní pọ́lọ̀n ti làmí ó ẹ̀jẹ̀ yọwọ́ ìgbẹ̀rẹ̀ nígbò olùwọ̀jákùn ọba kò ní àsọ̀sọ́rọ̀ báyìí ló kó ìgbàjúgbò lójú ọmọ mùsùlùmí ojú wọn padà amsa ní ṣe sùúrù ṣe bá àti ìparí ntánkọ àti ìstampo ẹ̀tàn àìkú òmìnira àti ń sọ yìí eléyìí sì lè jára wa lẹ́kọ̀ọ́ pé ó ní yá Muhammad adha awwal man ọ̀dí kàfí orí ẹni tá àti kọ́kọ́ bẹ̀rẹ̀ agreement rẹ̀ tó bá ti á mọ̀ wípé kọmọ lọ́dọ̀ yín kí n fàwé ya ogun tó wá fẹ́ tẹ̀yìn ẹ̀sẹ̀ kọ́ tẹ̀yìn ẹ̀sẹ̀ àníbí ní mẹ́bìnú gbà ní ọdún ẹgbà wò fún ó wá fún ṣùgbọ́n nígbà tó fẹ́ mọ́ ọ wá pariwo ọ̀wà ń sọkún ó ní ẹ̀yin mùsùlùmí mo sì wá báyìí wàkọ̀dínà jáde lọ́hùn ní ogun ọlọ́run lọ́mọ làmì fúnra rẹ̀ látọwọ́ wọn látàrú dúnà ilé yìí fa ófìtànù fìdí ni ṣé wàá dá ń padà báyìí kí wọ́n tún kófìtì náà bá mi lórí ẹ̀sìn mi ànábì wa ni mọ́wọ́rí sàyẹ́jì alùlọ́wù lákà wálé mọ̀ máa kàmínà lè mustapha àfihàn makhrajan wàláhì ọlọ́run mọ̀ náà àbáyọ wá fún wọ àti gbogbo ẹni torí bó ṣe rí ní maka amísàn ajizu tá a kọ́kọ́ wí gbogbo àti àwọn wájẹ́ mustadafun tí wọ́n dá padà sí mẹ́kà tàbí ń bẹ mẹ́kà náà tẹ́lẹ̀ kí ló fà tánàbí fi wá wọ̀ ní mẹ́dínà tẹ́bí bá ń pa yóò jẹun tó ń gbẹ́ bá ń gbẹ́ yóò mú láwọn táìmù yẹn ṣùgbọ́n kí ni tó ní tó lè ná lérí àwọn mùsùlùmí jọ́nà lọ́hùn ojú duáwù lọ wọ́n sì ń bẹ mẹ́kà mọ́ àdàbíìn tí wọ́n fi ìyà jẹ wọ́n bẹ̀ ǹjẹ́ ànàbí ìtorí rẹ̀ sọ òun ní sùn ìntọ́lọ̀ ń fún lágbára ńgbà náà ìní náà kí lọ wọ́n á fà tí ò fi lọ́lẹ̀ rọ́bàrà àwọn aráka ìntọ́fà náà ni ti fi ń gbà láti kọdú àdúrà agreementi wọn lórí àbòsí tẹ́ ń ṣe fún ṣùgbọ́n kò sí agbára tí wọ́n bá sì sọ́jú bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ó súnmọ́ kí wọ́n padà sí ìsìláàmù sórí ibùsùn rẹ̀ kí n Naam kò clear kasi ni mélòó bá ń kasi ni èyí alhálàtù thaniya hálẹ̀ ẹlẹ́ẹ̀kejì indalmithaq indalmithaq tó bá jẹ́ wípé àwa mùsùlùmí àti àwọn kèfèrí àwọn wà ìlú kan níbi ìtàlọ́n ìlú kan náà ni ọjẹ́lú àwọn kèfèrí ọjọ́ ìlú kan ni ọjẹ́lú àwọn mùsùlùmí àwọn kèfèrí wá dìde a sì ti jọ àwọn chambi àwọn àjọ ládéhùn pẹ̀lú àwọn kèfèrí wípé àníbárawájá fẹ́rẹ̀nà kò síwàlá ẹnìkankan kò ní àjọmọ̀ gbogbo sí ayá làfíà ní o kọ wá pẹ́ sí gbà ń labá gbọ́tàn kèkèrí ìdíde tí ń lọ rẹ̀ fíyà ajá mùsùlùmí tí ń bẹ ní kíní o tí ń bẹ ní ọjọ́ sáádà sí àbá ní dásí mọ́sálàwádé alìmìthákù tí àdéhùn bá ti ṣáájú láàrin àwọn àti ẹn a gbọ́dọ̀ dá sí àfi pẹ̀lú àwọn mẹ́jẹ̀ mọ́kàn àwọn ṣe kí ni o a gbọ́dọ̀ dá sí àdéhùn tó bá ti yé wà tí ó sì ní kọmá wípé tẹ́ bá ti dìde sí mùsùlùmí ọmọ ìyá wa àjọ ládéhùn mọ́ o kò sí gbogbo ń tàkọ gbogbo ń ládéhùn fún wọn dandan ni ká máa tẹ̀lé lọ tásìkò tí ìbẹ̀lá ni wa tí ó fi pé kí ni ẹ̀rí wa جاء في الصحيح عند الإمام مسلم من حديث حذيفة بن يماني رضي الله تعالى عنه هو وأبوه سحيل أسر حسيل استغفر الله حسين Hudhaifa bin Yaman àwọn èèyàn ló lè rọ́bà wípé Hudhaifa ìgbọ́n ìjagun bá jìrì sí ìgbà sílámù ni ó ti gbà sílámù ó sì wá wà nínú bàdàrí yìí ó ló nítàn ó ní mọ́ọ̀mọ̀ná àní mọ́ọ̀mọ̀ná àní min badiri nǹkan kọ̀ọ̀kọ̀ fún mi kí n má illa annani kharajtu wà ábí Hussein èmi àti bàbá mi ta jẹ́ Hussein àwọn jáde láti Mẹ́kà ń bọ̀ fa àkọ́lọ́nà kùfàrù Quraish làwọn Quraish bá gbọ́n mú hàn àti bàbá àtọmọ mọ́dá tùrìdáni Muhammadan ẹ̀ndọ́gbọ́lọ sábà nàbí ní Madina wọ́n ni lánàrí ìlú Madinata wọ́n lánàrí ìlú Muhammadan àwọn ọ̀nà bánà bí o àlọ́mọdínà o ní ẹ̀sìn lọ gbà mọ́ ní ẹbá dáhùn wípé hùn sáà sí lè gbà ìgbọ́ báyìí àtúnà ahadallah wa mithaqahu wípé lan tansura muhammadan tó bá jẹ́ pé ẹ̀bádé mẹ́dínà tí ànábì bá ń kó ogun jọ ọyẹ́ ẹ wá kọ ìwélé alọ́ kẹ́ wá sọ pé Hudhaifa o àti bàbá rẹ o àwọn kèfèrí sọ pé àǹfọ́ lọ́n àwọn méjèèjì lọ́rùn pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ànábì gbogbo ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀kọ́ ní a bá ní tá a láfi sẹ̀rí tá a fi kún àwọn méjèèjì lọ́rùn ọlọ́run tọ́jọ ní a kí la wá kọ́ bẹ̀ pẹ́ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ tẹ̀lánà bí wa ṣogbò torí wípé ẹ tó lé sí náà nù a sì mọ́rú akitiyan méjèèjì ní ọba kan ní ọba gbọ̀wọ́ pé ní ẹjọ́ kọ́ta ní ọba bu ẹ̀rìn àwọn ọ̀dàgẹ̀lẹ̀ lúlẹ́ àwọn mọ́tẹ̀ lánàá bí ọlọ́run karakuru karakuru lọ́gùn bá ẹ wo Bádírì 313 bí ànábì ṣe ní ìkéyàn ọ̀pọ̀ lẹ́yìn rẹ̀ tó sallallahu alaihi wasallam tí ń lọ fèsì bí 3000 kìnnìkan Hudayfa àti bàbá rẹ̀ bá ní ah ọjọ́ sálàm ẹ́ ọ̀nà ti múra ọdún sí nǹkan kan wọ́n ti tẹ̀lá náà bí ó ní ọba eh, ní nǹkan kan máa ti ẹ̀ ń bẹ ànábì sàlám àwọn kòrèṣì ní agbáàmú ọ̀dà báyìí báyìí báyìí báyìí ní tọ́sẹ̀lẹ̀ láàrin àwa àti ẹ̀ ànábì ní lẹ́rìn àti ah, ànábì ní ìsọ́rífà hmm, ẹmẹ́tẹ̀lẹ̀ àmọ́wò náfi ìlàhùn bí àdìhìn àwọ́ bí àdéhùn yẹn wà nẹ̀stẹ̀ inú lọ àléhìn bí ànábì sí sọ́nà bá ṣe borí wọn ọlọ́run tó ní àgbọ́dọ̀ yí àdéhùn kọ́dà kọ̀gẹ́là ní àwọn àti kèfèrí àwà máa bẹ̀ wípé kèfèrí ló tó fẹ́ gbọ́dọ̀ ní ìmú ayé o àwọn òkú òmìtó ní àwà wà jẹ́ àbúrí ẹ̀mẹ́jì jẹ́ padà àmbọ̀ kọ̀díyà Hudhaifa àti bàbá rẹ̀ bẹ́ẹ̀ a sì ti jọ sọ́mbì pé kéèyàn bá ti ẹdẹ sọ́fù ogun tó di ogun àláyé tí èsè lọ forí gbàdà ní gáràjì tí ogun ọjà bùtà rí tó pé bí bàbá bá gbẹ̀yàn padà tí màmá bá gbẹ̀yàn padà sí èyàn ọ̀dà mà náà ọmọ èsì ti ó ń ṣe ọlọ́run gangan tọ́lọ́ ń fẹ̀sìn ràn débi pé wàtàwálíyá ọmọ záfì béèyàn bẹ́ẹ̀ sálógun tèèyàn bàjẹ́ tó ń ti bẹ́ẹ̀ sọ ibù nùbú wà lọ́wọ́ ní àti bàbá àtọmọ torí tí wọ́n ti fi kọ́ ilọ́run tọ́jọ́ lọ́hùn tó jẹ́ pé tá a bá kì bọ̀ kò lè mú àrànṣe wá ẹni tó ní àmọ́ yìí àdéhùn tá a bá ti bá lò bó ṣe ní àbò ń lò òní ọ̀mọ̀ àrànṣe wá ẹ̀ padà. salawatullahi wa salamu alayhi bàbá àtọ́mọ wọn wá padà Hudhaifa ni tọ́fà nù tó ń fi wà ń bẹ́ àwọn àbọ̀ kéèkì àrá ẹni hálà kejì ó ní kí àdéhùn ọ̀wà láàrin àwa àti kèfèrí pé àjọ ń ṣe kò sí já o wọ́n wá ń fìyà jẹ mùsùlùmí àwa ni àdéhùn yẹn náà tó náà tó wà nù tó tó di ọrùn wa mọ́lẹ̀ táà tó fi gbọ́dọ̀ ran ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí sí a náà kí wàá lè rí wa anabi sallallahu alaihi wasallam ọba gbogbo àwọn nǹkan tí wọ́n kọ́ yìí ó padà sí Mẹ́dínà òun àtàwọn sọ̀hábà tí ìbànújẹ́ mú àwọn èèyàn ṣe bíbẹ̀ ni àwa tí àdẹ́sọ̀sá ń sọ fáwọn èèyàn pé kí wọ́n lọ rí ìfárí tí wọ́n dáhùn ọ̀wà ní lọ́mọ́ ẹ̀mí wọn sáà ní pé báyìí ó tó gbọ́nà kásọ́nà kejì wọ ala hal ẹ padà sí Mẹ́dínà ń gẹ́dí Mẹ́dínà wọ́n ń sẹ̀mí lọ ànábì òsì yìí máa ṣàdúà fún àwọn mustada'afin mẹ́ka tí à ń jẹ wọn tí èsì àkékè ni o torí ajísù tá a ti kọ́kọ́ sọ kò sí agbára láti yọ wọn kó bẹ ó dé ní ìkejì ta wá ní àdéhùn ọ̀pẹ́ ẹnìkan bẹ tá ń pè ní abubasir ọ̀rẹ́ abujandali yẹn ni ló ń báráyé sáà ní maka ní ọtí àjẹ́ náà ni o bó sì bàbàdì náà wà ní ah àbújá náà ti sá ah! ọkùnrin sí bá gbé géńdé ńlá méjì wọ́n bá gbìyàn dìde ọya ẹwà tẹ̀lé hadal hadith akhrajahu alimamu muslimu min hadithi alimiswar ibn makhrama radiyallahu ta'ala nardo hadithun tawil nígbàtí abdul yusuf asalam anabi wò pé ah, ah, ẹ yà abubasir sí ò léwu ó ní anabi <laughs> mo ti sá mọ́ lọ́ntẹ̀mí lọ́ntẹ̀ sànú mi ah! àbí doríkodò kọ̀pẹ́ làwọn oúnjẹ bá dé láti maka wọn ò wá sọ pé ànábì káàárọ̀ o wọn ò káàsán o wọn ò o wọn ni yá Muhammad alhadu alladhi baynana wa baynak kìí agreement ní fi nabi nẹ́bí ìrí ànẹ́bí àdéhùn tí ń bẹ láàrin àwa àti ẹ ìlàfẹ́ gbà dákùnrin padà wà o ànẹ́bí ọ̀sọ̀ ọdún méjì lọ ó sì fà lẹ́yìn salawatu salawatullahi wa salamu alayhi jama'a ibi wàhálà ti dérè o bin laden inton àti amẹ́ríkà jọ fàpọ̀ àtàwọn kan kọ̀ọ̀kan síra wọn àti ìfẹ́ẹ̀sì tí ń bẹ̀lẹ́mì rẹ̀ jọ náà lọ́hùn àti nǹkan tó kọ́kọ́ lọ rẹ̀ ìdánwò tí wàhálà fi dé wọ́n ní kí sòdíyà ó fà sòdíyà láwọn ó fà kalẹ̀ wọn ní fà kalẹ̀ wọ́n gbọ́dọ̀ fà kalẹ̀ ṣẹ́ríà tí Saudi bá wá láwọn ọfà Bin Laden kalẹ̀ tó gbogbo wà látọ̀sẹ̀lẹ̀ sí alónìí tí wọ́n bá láwọn ọfà kalẹ̀ ìjọ náà lọ́hùn ẹ dákun sí ìbẹ̀rù Amẹ́ríkà ló mú àfà kalẹ̀ naam àbí torí àdéhùn pé a ní dọ̀dọ̀ yín rú náà gbọ́dọ̀ dọ̀dọ̀ wa amúnú tí Allah subhanahu wa ta'ala tí ò sì ṣe léèwọ̀ kí mùsùlùmí àtẹ́ kèfèrí wọ́n jọ ní àdéhùn àní farani ẹ̀yìn náà ní faraniá ansa wa fa abu jandal abu abu basir ọfà kalẹ̀ ha ojú ẹ̀ pọ́n anabi òsì anabi ní láti sàdéhùn ṣùgbọ́n mọ́ fọlọ́nkún ọ̀kùn ìjágun jẹ́dẹ̀lì torí ẹ̀kọ́ ònú ẹ̀sìn ọlọ́run in mo fi bẹ̀rẹ̀ tẹ̀fsíìrù yìí pé in tó fẹ́ fi kún kálukú gbàtà àjẹ́nà náà lẹ́tà fẹ́ sọ̀rọ̀ kà na in ti ń dìlò kálukú yìí lórí kọ́mọ ìyẹ̀wò kò sì ní ìdì kankan náà bẹ́ ọmọ ni ó ti máa yọ sí ẹlòmí ibi ìyàwó ń tiẹ̀ ẹlòmí ibi iṣẹ́ ń tiẹ̀ ẹlòmí ibi ẹbí ń tiẹ̀ ẹlòmí ibi ọ̀rẹ́ ń tiẹ̀ ẹlòmí ibi àlàáfíà ó ń tiẹ̀ ẹlòmí bí ìbà ló kọjẹ́ ohun tí ẹ kọsẹ́ntí ó filẹ̀ bọ́ tẹ́dàwó ìbá ti dé kí ló fàtà fi máa rò wípé nígbà ọlọ́run ti sọ pé tiẹ̀ ní ká máa ṣe ta wá ń ṣe tiẹ̀ ó sì lè máa ṣe abáyé wọn è bá òun lọ́kìtì pa bíbá ṣe ń ṣe lẹ́yìn sàkàmì fi ṣe wọn è máa kọ́ sáà rẹ̀ wípé ah, ah, ah, ẹni abá ti pè lọ́rẹ̀ẹ́ yẹ̀yẹ́ palẹ́kọ́kẹ́ ọlọ́run kọ́ lélẹ́yìn òwe ṣẹ̀ntì ọmọ wọn è láàlè lọ́ọ́ ní àfilé láàárọ̀ hátàlì múmìnì nà hátà yalqa rabbah kò sí ìsinmi fún múmìnì àbíjọ́ tó bá tó pàdé ọlọ́run tó yọ́nú sí awambo abubasir wa ń bá wọn lò ń bá wọn lò ń bá wọn lò wọ́n dojú ọ̀nà wọ́n ní àwọn òsìnmi wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sì fi dà gáìdì ẹ̀ ìkejì ní kò wọ́n lọ gbọ́nsẹ̀ ètò àpẹẹlú rẹ̀ wá ní àbúbàṣírí hmm. máa wọ́dọ̀ ọwọ́ mi o ń wọ́n pa pa pa pa kọ́ra ń jọ mo ti ra mo sọ fún wípé òǹgbẹ tí ń gbé ọ̀yìn ẹ̀jẹ̀ mùsùlùmí olóòmù yó mùsàmìnà wọ́n máa ṣe ní irú ìdáwánu náà a máa ṣe tìlú yìí ṣèdòsí ní dáyìí ń pọ́tẹ́ẹ̀dì ni sí mínà sí lè wù náà kí a ní mẹ́tò ìfẹ́ kó rẹ̀ ọba gbélé lọ bí àbújá náà lè ṣe bònú abúbàṣír pẹ̀lú ìdà yìí ó di fàfàì ọ́sàsàpá lọ́wọ́ tó padà mọ́dínà ẹni tó lọ gbọ́sẹ̀ òun dé padà ọba ìkejì ẹ̀nu agbàlẹ́jẹ̀ pé àà tó ta kí ni wọ́n lọ wí fúkúrọ̀ yìí sí àfikún ọ̀padà sọ̀rọ̀ ànàbí sọ̀sọ́lám kí ni wọ́n fẹ́ sí báyìí nígbà tí Abu Basir lóde Mẹ́dínà ó ní ya Rasulullah lẹ́ẹ̀kan yìí ó ti pé ìwọ ti hàn fún ẹ lẹ́ẹ̀kan ní ìsìn èmi mo wá solúsàn mi ti mi wá àníbi ní kò ṣeé ṣe àníbi ẹsẹ̀ ẹ̀sìn má pa rẹ o má parẹ́ o. torí àbẹ́lọ́ kí wọ́n náà òṣìṣẹ́ ìwọ̀n náà ẹ̀sàsàrán wọ́n sọ báhùn Abu Basir ah ó tún pẹ́ ìlú báyìí omi bóde lójú ẹ ọkà padà ní ọlọ́run ó tó kò lè padà sí mẹ́kàmà wọ́n ń bọ̀ ń bọ̀ ọwọ́ àgbà sáìlù lọ ní Júdà létí omi ìlọ́wà wà ìró ti dé sí Mẹ́kà wípé abúbàṣírí o ó ti wà bẹ́hùn àwọn mustadọ̀ àfún bó ṣe wá di pé tẹ́nìkan bá ti ráyè ìjàkún báyìí yọ́ mọ̀sá ìrọ̀jẹ́dà wọ́n wá ń pọ̀ bẹ́ díẹ̀ díẹ̀ tán náà tó fi wá di orílẹ̀-èdè kòńkòló kan níbẹ̀ ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ wá wà ń bẹ̀ tó yìí àti bí ẹ̀ṣẹ̀ pọ̀ tó yìí kò sí ọgbọ́n tàn kí ló kọ̀dà bá ti lọ ra nǹkan ṣáàmù ibẹ̀ wọ́n gbà kọjá ṣùgbọ́n àwọn tó lọ rajà ìlọ olówó wọn lọ làwọn ọba gba gbogbo ẹrù lórí wọn káwa stop ṣùgbọ́n ní sọ nǹkan kan bẹ̀ wọn àfi tí àfa wa Ibn Qayyim aljawziya rahimahullahu ta'ala tí wọ́n fi alájà mọ̀tún wípé kí ló fà tí ànábì ò fi kọ lẹ́tà sí wọn ní jẹ́dà wípé in tẹ́ǹdẹ́wò ń bẹ̀rù tẹ́ǹgbẹ̀rù lórí àwọn kèfèrí tádéhùn sí ń bẹ láàrin wa in tẹ́ǹdẹ́wò ọ̀dá adúláàrẹ́bí sí ń tẹ̀lé tí wọ́n fi dèrò bẹ̀rù àwọn àfáà ní o náà ló bí mas'ala tí ń sọ fún wa wípé àdéhùn ó ní ẹnu àlà ó sì níbi tó dé àwọn àti ànábì mara àmàdínà ní ọjọ́ sàdéhùn kò sí tiẹ̀ rárá níbẹ̀ anábì sì pé ntọ́jọ jẹun àti akẹfẹ̀rí ó pe ẹni wá solúsàn míì fúnra wọn wọ́n sì padà di wúmọ̀ míì tọ́jà pé tíkẹ́ kùrẹ́sì náà bá fẹ́ bá wọn náà sọ̀rọ̀ fúnra wọn nígbà tí ní ṣáúkà wọ́n lẹ́tọ́ àti bá wọn náà sọ̀rọ̀ láàrin àwọn méjèèjì ìlọ́wọ́ fà á tó fi jẹ́ pé tí mùsùlùmí bá wà mùsùlùmí wọ́n wà ní orílẹ̀-èdè kan àwọn kèfèrí wọ́n wà ní orílẹ̀-èdè kan àwọn àti mùsùlùmí wájọ sàdéhùn pé àwọn oníjọba ara wọn já o ṣùgbọ́n mùsùlùmí mi ti ń bẹ lórílẹ̀-èdè mi kò sádéhùn láàrin àwọn àti kèfèrí hùn náà bá kógun wájà kèfèrí náà bá kún ẹ lẹ́rú kò sí sí àwọn ilé ìlàwọ̀ àṣọ wípé ìkànnìyàn kò sí ti ń bẹ̀ ṣé n tó bẹ̀ ń sọ ẹ́ ó clear àwọn bọ̀ abubasir ọwà ń abujandali ìjọsí òun náà jọyìn rẹ̀ bágbára sí ń dénú wọ́n wá ń pọ̀ mẹ́ wọ́n wá ń pọ̀ mẹ́ wọ́n bá ń gbẹ̀rù lórí àwọn tí kùnú sí báná lọ́jà wọ́n jẹun oyò ọ̀yìn náà sáwọn bá ń bẹ bí wọ́n ṣe dódídì ìlú kábẹ̀nú nígbà ọ̀pá náà kùnú sí bá ní à ah, nínú pa tí ń ríyàn ti ń pàdé ńláyé àti ìrù tí wọ́n mọ́dù ìrí o ṣùgbọ́n gbogbo olówó ti dolò sí o gbogbo tí a ní láti fi lọ rajà òde yóò ànábì ò sì mọ̀ o kọ̀dá sí tiẹ̀ ni a wá gbé lẹ́tà wípé ọ̀dà nínú àdéhùn tí ń bẹ láàrin wa ẹni ọba ti wà pẹ̀lú rẹ kọ́mọ̀ wà pẹ̀lú rẹ ẹ ń bá sì mọ̀ pé òun fẹ́ lọ ọjọ́ ìrẹ nínú àti ń bẹ́ ń bì àdìyàn mọ́lẹ́mọ̀ ká fi òun kálukú àwọn náà lu ọgbọ́n yẹn láti lè bá ibẹ̀ yẹn padà wọ́n ti mọ̀ pé ọ̀dọ̀ ànábì gan ló wù wọ́n kọ́dà wọn máa bẹ ẹ sí i one million wọ́n máa gba góòdì jojúmọ́ kò sí náà fi ibi tí wọ́n dúró yẹn ṣiṣẹ́ ṣé ẹ̀ mọ rírí ànábì ni sọ̀rọ̀sọ̀rọ̀ kéèyàn ọ̀kan mọ rí ànábì báyìí kò sí nǹkan tó dùn tó ṣe bẹ́ẹ̀ nìkan ní bẹ́nu lé rẹ̀ wá bí sọ ọ wá ń dá ronú ànábì ọmọ ìjọ kan bí mo ṣe wà ní ìsìn ká pé mo fẹ́ rí ànábì ọlọ́run òde mọ́lẹ̀ ìsàárẹ̀ wọ́n mọ̀ rí ní ìsìn náà bí mo fẹ́ bá jẹun kù kílẹ̀ ò tó sún lónìí nǹkan mọ̀ ń bọ̀ lẹ́yìn tí pé wọ́n kàn máa gbúrú ànábì wọn ò ní bá jẹun pọ̀ aṣọ tó wọ̀ ọ̀run wọn ò rí kọ́lọ̀ rẹ̀ rí ife tó jẹun wọn ò ní rírí ń tiẹ̀ <laughs> oríire lẹ́yìn jẹ́ wa kọ̀rí ọdún ànábì báyìí ṣùgbọ́n jọ́nà ò ti pẹ́ àwọn èèyàn ti péjọ sọ́dọ̀ ànábì sì ń kẹ́kọ̀ọ́ lọ wọn á bí sọ̀ bá ń ta àwọn èèyàn lórí mẹ́lẹ̀ ẹ̀bọ bọ́n sàbẹ́ ṣe burúkú ẹ yóò sì máa hu ara ẹ máa hu àgbà báyìí kò nílé irú ti bí àwọn èèyàn ah, ẹwà máa wèmọ́ ọlọ́run ànábì wa ń sẹ́wọ́ sáwọn èèyàn pé ẹ má bù ẹfílẹ̀ ẹfílẹ̀ ànábì wa ṣáájú ẹ sọ̀rọ̀ ilẹ̀ ẹ̀bànú àbánà wà wíyà sábàbù rẹ̀ nù ẹ̀ ní bára àbánà wà wíyà o ṣùgbọ́n sábàbù àdìsí nù ànábì wa ní ẹfílẹ̀ yìí wàá sọ kẹ̀kẹ́ tí ó jẹ kẹ́ ẹ̀ mọ̀ wípé ẹni tó nífẹ̀ẹ́ yìí tó nífẹ̀ẹ́ mi náà òun lẹ́ni ké kò rí gbogbo tí ń ṣe kò rí o bí ṣe ń gún ìbọn tí ń ṣe o wábísọ̀ jí ìta tẹ́sálù anilibiri ẹn tó wa bóòdé nulẹ̀ rẹ̀ tó fẹ́ wá bí èmi ànábì wípé tí ẹ̀ ń pè ní dáadáa fún mi so ni ó máa tẹ̀ lọ́rùn mọ́lẹ̀ ní tẹ̀ lọ́rùn mọ́lẹ̀ ẹ̀bú wàláhì tó wá bẹ̀rẹ̀ ní kọ̀kọ́ sọ fún. radiyallahu ta'ala nàrọ̀dọ́. kí ló bá dúró sẹ́mi jẹ́ wọ́n kó sẹ́fẹ́ gbèsè lẹ́tà ìwádìí látọ̀dọ̀ Quraish ọ̀rọ̀dọ̀ nàṣàṣàlám ní Madina wípé kò sí ń tọ́jọ mọ́ àdíẹ̀nì kankan àdíẹ̀nì kankan lọ́wọ́ ojú ẹsẹ̀ inú ń ọlọ́run sí dùn tó ń ṣe ọlọ́run mọ̀bí tí wà ṣùgbọ́n àdéhùn yẹn òkò nù tí wọ́n ànábì wa ni ẹ bá ń kọ lẹ́tà ẹ lọ bá ń fún Abubakar àtòhun àti gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ mú kúkú solution in tí mo sì lágbára tọ́rọ mi lásìkò inú ó kù ṣe in tẹ́ yóò sì fi ní dàrọ̀já lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ fi kàn yín lásìkò ṣé ẹrù tó gbélé yín lórí inú tẹ́ fẹ́ rú àlìjẹ́ náà ó sì ti ní ẹmọ́gun e tó ń bá kó bẹ́ẹ̀ lẹ́tà ìwádé abasiri ó ti ń sáré àbújádà lọ́wọ́ kà pé lẹ́tà ti dọ́nà sàlámù arásà ní abasiri dọ́nà lọ ó wá ní kò burú kí wọ́n jọ wọn gbọ́ lẹ́tà wọn pé ànábì ní ọlọ́run ti fún yín ní solúsàn o ẹkú òǹbí tẹ́ ẹ wà yìí kùrẹ́ṣì ti yọ àdéhìn fúnra ara wọn wọ́n ti yọ kó ń bẹ́ o abubasir wa gbalẹ̀ táwọn pẹ̀lú ìnira ọwọ́ àdìmọ́yà fatashahad ní pé ashhadu an la ilaha illallah fakharajat nafsu lèmèrè bá bọ́ ó sì di tí a mọ́ yàbá yìí wọn yòókù wọ́n ṣètò sísìn rẹ̀ wọ́n wá padà sí Mẹ́dínà bí òṣìṣẹ́ ti ń jẹ́ mọ́nu Allah subhanahu wa ta'ala wá fẹ́ stamp ẹ̀ ó ní ẹ̀yin mùsùlùmí bádùn máa wọlé àwọn bá ẹ̀yin lẹ gbọ́dọ̀ mọ ara yín lọ ẹ̀yin lọ́lùgbọ́jọ síra yín ṣùgbọ́n tí mùsùlùmí kan bá wà ń bẹ́ ń bì kan wàyí ni stan sọ̀rọ̀ hukum fi dín tí àwọn mùsùlùmí bá wà ń kọ́ọ̀lù fún àrànṣe látọ̀dọ̀ àwọn mùsùlùmí ọmọ ìyá wọn torí kèfèrè tí ń fi ìyà jẹ wọn fa'alaykumun nasiru gbogbo ẹ̀ mùsùlùmí lẹ́gbọ́dọ̀ dìde sí ẹ lọ ràn lọ́wọ́ illa ala qawmin bainakum wa bainahum mithaq àyàfi tó bá jẹ́ pé tí ń fìyà jẹ wọn àdéhùn àní ìbárawájà tún bẹ láàrin àti yẹn dìde sí eléyìí àwa wa in istansorukum fi din Ọlọ́run fi díínù sí tó bá jẹ́ pé ìyà tí ń jẹ wọ́n yìí torí ẹ̀sìn wọn ní fi ń jẹ wọ́n kìí ṣe pé wọ́n gbalẹ̀ wọn kìí ṣe wípé wọ́n ń jà sí ìran pé ìran eléyìí fi dín istansorukum fi dín fa alaykumun nasiru mọ́sá lọ wà dé wípé tá bá wá ní báyìí ni ọ̀rọ̀ wà rí sí èsè pọ́lọ̀ gangan fẹ́ fìyà jíà ni àwọn àfáà ní hálà méjì tó wá jáde lábẹ́ mọ́sá làwọn hálà àkọ́kọ́ ayẹkúnà lè mùsùlùmúnà àwọn mùsùlùmí tá fẹ́ kí wọ́n lọ rí ran àwọn tìlù tí wọ́n fìyà jẹ yìí ràn lọ́wọ́ ṣùgbọ́n déhùn ti wà láti àwọn kèfèrí tí fìyà jẹ mùsùlùmí orílẹ̀-èdè mi ayẹ̀kúnú akúwìyà à kọjá wípé ní ti agbára ní ti ní nǹkan ọjà wọ́n pinlẹ̀ lágbára ju àwọn kèfèrí tí wọ́n jọ sàdéhùn lọ hálò àkọ́kọ́ ooo síkọ̀dàrú ọ̀rọ̀ ti di igun mẹ́rin kọ́ntì mẹ́tàlá sọ̀rọ̀ ẹ̀ báyìí kọ́ntì méjì ń bẹ mùsùlùmí ni á kọ́ntì kan bẹ kọ́ntì kan nù á kọ́ntì tí a mùsùlùmí yìí àdéhùn wa ń bẹ láàrin àti kèfèrí yìí pé àbáyín já o ẹ̀yin náà ẹ̀ má dọ̀dọ̀ wa rú o nǹkan lùkọ́ ẹ bá lọ́jà tẹ fẹ́ tà fún wa àárà bá náà bá lọ́jà táwọn fẹ́ tà tẹ́yìn náà bá nídìí ẹ̀ lè ra o àwọn kèfèrí wa lọ́ọ́ fìyà jẹ mùsùlùmí kejì ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ayẹkúnà alimuslimuna akuya kọjẹ́ pé àwọn mùsùlùmí táwọn àti kẹfìrí jọ sàdó yìí wọ́n pinlẹ̀ lágbára ju àwọn kẹfìrí lọ kí ni mọ́sálà ó bì bẹ́ẹ̀ àwọn àfáà ní tọ́ba rí báwọn àwọn mùsùlùmí yìí wọ́n wà gbóńsẹ́ dìde lọ́sọ́dún àwọn wípé àdéhùn tá a bá yín ṣe ó sì wà láàrin àwa àti yín o ṣùgbọ́n àmọ́ ìyá wa lẹ̀ ń fìyà jẹ ńlẹ̀ ń pa ń pakúpa yìí stọ́ọ̀pù mímọ̀ pa wọ́n ń pakúpa tàbí káwa náà kún wọn lọ pé á ràn wọ́n ṣe pẹ̀lú májẹ̀mú tẹ́ ẹ bá ti ní ẹ̀ ní padà á wà á jọ fa ìwé àdéhùn tí ń bẹ láàrin wa tó bá ti lọ ní bá ṣe pèlè sí i. sáwọn alẹ́ torí pé wọ́n ti ń bá mùsùlùmí jà tá a sì ládéhùn láàrin wọn tá a wá tún lágbára jù wọn lọ kálọ̀ fìyà jẹ́ lẹ́jẹ̀ wọ́n mà á gbọ́dọ̀ déwò lẹ́yìn. ojú kan ojú kejì àyẹ̀kúrù dùàfà kọjá pé àwọn mùsùlùmí yẹn kí ló dé àfisọ́ wípé àgbọ̀rọ̀ dẹ́wò Allah ó tún sọ fánú sọ́tún àǹfààní wípé a'udhu billahi minash shaitanir rajim fa torí mi ọlọ́wọ̀n ọba mọ́ mọ̀ pọ́n akẹfẹ̀rí yìí wọn ò ládéhùn ṣùgbẹ́ mi ó lọ ẹ̀yin ẹ fi sùúrù kún wọn ò pìnlẹ̀ yàdéhùn ṣùgbọ́n ẹ wọn ó yẹ tó bínú ẹ má fi pé ẹ tí mo pé bí ọ̀rọ̀ wọn ó jà sílẹ̀ ni pé wọ́n yẹ àdéhùn kẹ́ ẹ wá fi àtáàkì wọn ṣáájú gbà wọn ẹ̀yin ni wọ́n mú lálábòsí o ṣáà ń gbọ́ wa wà ìmọ̀ mi kọ́ mi ní kìyà nẹ́tẹ̀ ni tó ah bí mo sì ṣe ṣe sùúrù fẹ́yìn kíní burúkú yìí tó orí pẹ́ẹ̀tù fi bí súwa náà náà ilẹ̀ fẹ́ bọ́rọ̀ ìjà ọlọ́run ní fáńbìdì ilé ìmàlà sàwà ọ gbọ́dọ̀ ọ̀rọ̀ lúwọ̀n tẹ́ ẹ jẹ́ wọ́n mọ̀ wípé ń tẹ́ ẹ tẹ́ ẹ ṣeré o kọ̀ sáde ò mọ́ o yọ wà jẹ́ pé ń kálukú ti wà lórí pé àjọ ní nǹkan kan ká tó ṣẹ̀ṣẹ̀ wà fèsì ara wa torí kí ni inna Allah la yuhibbul kha'inin ọlọ́run ní gbogbo ń jàǹbá pátáwọn ìsọ̀rẹ́ ẹ̀hún o kọ́dà kọsọ pé òun gbíje wọn lọ tàwa ni alásàn dojú ọ̀rọ̀ kọ́ yìí sọ ibù nùbú wa ẹn tí ọ rán sí gbogbo wa sọ́rọ̀ wa tún lọ́wọ́ sálámù alẹ́ ṣùgbọ́n kò ní fi ilẹ̀ ọkàn lè lé ni mo sì ń ké pé wọ́n ṣe mí níṣe iye tó bá lè mú ẹ náà ronú wọ́n ti kọ́kọ́ jàǹbá ọ̀rẹ́ di jẹ́ ìfi jàǹbá pàdé jàǹbá ọ̀rẹ́ náà ẹ̀pọ̀ o ẹni nǹkan ogún o ẹni nǹkan ogún o níbo làránṣẹ́ ti wá láti sánmà ni masalama hálù kejì ayakumu duafa káà mùsùlùmí káà náà jẹ́ wípé wọn ò pinlẹ̀ ní agbára kódà bí wọ́n fẹ́ gbìjà àwọn mùsùlùmí náà wọn àánú ó tún díyà kún ìyà ni adéhùn sì ti wà láàrin àti akẹ́wìrì pé wọn ò ní fọwọ́ kàn wọ́n kí ni hálù ń bẹ̀ yẹn wọ́n ní hálù ń bẹ̀ ní dùáwù ni wọ́n ní dùáwù ni kí ni o dùáwù o ni wọ́n wá lágbára láti máa ṣe fún àwọn o láti máa ṣe fún àmà ìyá wọn ìbéèrè ọwà wá wípé ah bébí bí wọ́n bá kú náà wọ́n kú bọ́ sínú ìyọnú ọlọ́ni nígbàtí ẹ̀sìn ti sọ wípé. So wala tulqu bi aydikum ila tahluka ẹ gbọ́dọ̀ para yín fúnra yín hukumu yẹ yóò ti bọ́ sí hukumu ẹ̀ ń tọ́fẹ́ parẹ̀ fún rẹ̀ ẹ asọ́nà síwájú gbogbo ìjà pátá tọ́jẹ́ wípé kèése ìjà wọ́n wá báyàn lójijì ìjà pé èmi mo pé mo fẹ́ bálágbájájà tó o sì mọ̀ pé òótọ́ ní pípọ̀ òótọ́ ní tẹ́ ìjà gbogbo ẹ̀ ń bá dẹ̀wò ó jìyà. nítorí wípé ìfa wàhálà fún àwọn èèyàn ó nìyẹn ìkófìtì náà bá àwùjọ ó nìyẹn àti rí hálà àkọ́kọ́ òní ajizu hálà ẹlẹ́ẹ̀kejì òní kíni o òní mìíthaq fáńbìdì lẹ́yìn malasawa nusrọ̀ yìí ìran mùsùlùmí tọ́jọ́ máa yá se kò ní máa jẹ́ dandan tó jẹ́ pé ẹ̀ náà yẹ̀ sí náà onú ọkàn kùkù sàárà ni òde ní àbí ẹ ń fẹ́ràn èèyàn ṣe iná àdéhùn kan ti wà láàrin àti tani o láàrin àwọn àti àwọn kèfèrí yẹn a jẹ́ wípé méjì òun ló pín sí ìpín àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ sí ìrìlámù wọ́n gbọ́dọ̀ dé kí àwọn kèfèrí yẹn ọmọ wípé in tẹ́ǹdánwò tẹ́ǹdánwò ó kù díẹ̀ káàtó islam sọ àwa àtàwọn èèyàn pọ̀ bó ti ẹ̀jẹ̀ pé àwa àti iná tó sopọ̀ lọ́nà mi ṣùgbọ́n ọ̀nà tá àgbà sopọ̀ kò tó tiẹ̀ ń táwà àtàwọn ẹni fi sopọ̀ o àánú ọ sọ̀rọ̀ akínbáhùn lókùrú gbàtọ̀jẹ́ pé wọ́n mọ̀ pàgbára àwọn káwọn tí wọn ṣùgbọ́n agbára ọ̀ká sallallahu alaihi wasallam nítorí pé kùrẹ́ṣì náà wà gẹ́gẹ́ bí alágbára ayé ń gbà wọn ní ibi tí ẹ̀sán sáà ń gbé àwọn ni ajẹ́ alágbára àwọn ni ajẹ́ ń tẹ́ pé àwọn ni ń pàṣẹ níbẹ̀ nígbà náà ìdán mọ̀rọ́ ti bù yìí bàbá wá ń gbọ́ yé wẹ́rẹ́ wẹ́rẹ́ òní ọ̀wà sún wa mọ́ alistiana bilkufar filkital. Bil ìfi kèfèrí kún mùsùlùmí láti fi jọjà jà pẹ̀lú mùsùlùmí ni o àbí jà pẹ̀lú kíni o pẹ̀lú kèfèrí a wà clear mas'ala eléyìn bíyàwó ni mina rahman tó di jọmẹjọ in kana fil umri baqiya هذا صلى الله وسلم على نبينا محمد تسليما كثيرا